ó pẹ́ tí àwọn tó ríran lára wa tó pọ́n ju àwa yòókù díẹ̀ ó pẹ́ tán ti sọ pé ó yẹ ká ṣe pé ká ká kóra jọ ńjọ́ kan ká apologize fún àwọn èèyàn wa ká sì béèrè ìdáríjì lọ́wọ́ wọn fún àwọn èèyàn wa tí a jẹ́ kí wọ́n kó lọ sí ẹrú lọ sí Amẹ́ríkà lọ sí ìlú lọ sí káàkiri ọ̀pọ̀lọpọ̀ gbòmìnira láyé pé orí wọn ò gbarú ìyà tá a fi jẹ yẹn wọ́n yẹn ẹgbẹ́ táwọn tó rí náà sọ fún wa nìyẹn ó dẹ̀ dẹ́rù bàyàn púpọ̀ ó tún wá yà mí lẹ́nu pé láti ìgbà tá a ti gbọ́ àṣe nǹkan kan nípa ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ọdún la ti gbọ́ nǹkan wọ̀nyẹn lẹ́nu àwọn ọmọ yìí ìdí ẹ̀ nìyẹn tí àwa Yorùbá sọ pé léèní a máa ṣe òun là ń ṣe léèní o. So, dear brothers and sisters in the Yoruba diaspora worldwide, African Americans, Afro Canadians, Afro Caribbeans, Afro Britons, Afro Brazilians, Afro Cubans, all people of Yoruba descent in the African diaspora worldwide, I bring you greetings. This letter comes to you as an overdue apology from the several generations of the Yorubas that are dispersed around the world. This is not an ordinary letter. It is an epistle born out of deep revelation and shared by many children of God of Yoruba extraction all over the universe. Predating colonialism and slavery in Africa in the 18th and 19th centuries. The Yorubas had, like any other region in the world, engaged in some internal conflicts resulting in marauding, intertribal and international warfare, and so on. But historians mostly, mostly agree concerning the Yoruba that such civil unrest among us did not result in the commercialization of human captives until the era of colonialism and slave trade on the African continent. Yet, we have to agree that the foreigners did not do all the evil. We ourselves, our forefathers, our kings and chiefs and all, and our enterprising people took part in collecting our people from the interior of our land and taking them to the sea for sale to the Euro Europeans for transportation across. According to the regulation reference above, a segment of the captive Yoruba sons, this is very important, a segment of the captive Yoruba sons and daughters that were hauled into slavery looked back and placed a curse on the land and the people that were violating their humanity by selling them into slavery. Furthermore, Holy Spirit has revealed to us that some among the Yoruba captives committed suicide by jumping off the captive ships into the oceans of the Atlantic Ocean, while others simply placed the cost and endured the shame by continuing the captive journey. For this, the need for reconciliation and unreserved apologies is real Having said all that, we say it from the bottom of our hearts that we sincerely understand if you still uh, the heart and feel the pain. After all, years may heal the wound, but the scar may always remain. All we can say is to appeal that you please forgive our forefather, on whose uh, behalf we, their uh, descendants attending these apologies today. We don't want to die here. We don't want our uh, great great great children that is coming to die here and not be able to go back to where they come from. They have origin. They have origin. That's why we brought them to, to, to, to fight together. We have origin. Don't worry. We are getting it and you will take immediately you buy your ticket you go to freedom land bless you bless you thank you yeah we we we are here today talking in this uh, you see in this this carnival a big carnival after we move we are moving to we are moving down to Nothing gate now in the heart of carnival we are going to continue to create awareness we met some uh, children here they said they are they are nigeria we ask them Do you know the origin of this carnival? They don't know. They don't even know that this carnival, it come from them as a slave. You remember my friend I was talking with on video? I was telling him that the same kind of carnival we used to do in Asaba called Ezibo, the same thing is what is happening here. was let me put it on video and call him again. Okay. I was just telling him that the same kind of thing that we used to do back home is what is happening here. You know? Most of the things that they do here, they learn from us. Yes! You know? It's from us! Yeah. All this culture, we brought it here. We brought it here. Maybe when our, our parents have been taken as slaves, they don't forget their origin. They have to continue to practice, you know, what is in their blood. And this is what we met today, carnival. So when they are talking about talking about carnival, carnival, carnival is from Africa. It's black race carnival, freedom, freedom, and that is what we want in Nigeria now. We want freedom. We want Nigeria to be divided. We are no more. The 1914 amalgamation is a fraud. Yes. It's a fraud. They miss. How can you miss people with not the same language? Cultural heritage. Everything. everything completely different, and you're telling me that. Okay, my dear brother, you hear me. I can speak to you. You are listening to me. You hear what I'm saying. If I take English out of what I'm saying, okay, iti mo nso nsi, tí mo bá tí n bá sọ bẹ́ẹ̀ mo ti bá bẹ̀ sí èrè tí mo anatara m ife ị na-ekwu ihe na kedu ka anyị ga-esi eme eh, ife anyị na-eme what I said now is that I can't understand what you're saying you can't understand me and I, I can't understand you but it is English that make us understand and English is a foreign language and they are calling our own language fanacola how can our own language be a foreign language you see where the problem comes in we have to identify ourselves you are Igbo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 ibi ni kò máa wò drive tv thank you kí drive tv driving you round the world.